والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه adọ́kọ́ fọ́lọ́hun ìkẹ́ àti gẹ́ ọlọ́run kọ́lọ bá ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ní àná ó tó di pé a tẹ̀síwájú ní báàbù tá a fẹ́ kà lónìí ọ̀rọ̀ kan bẹ tí a ní pé ká sọ dòní ká lè bá ṣe àlàyé ẹ̀ dáadáa ṣùgbọ́n nígbà tí mo wo àwọn àlàyé yẹn díẹ̀díẹ̀ díẹ̀ mo ní pé yóò padà tún gbà sípò àdẹ̀ ń wò yí pé láàrin àsìkò kékeré àfẹ́ parí tírà yìí so ìyẹn wàá ní jẹ́ kí n dààmú púpọ̀ màmá kan ra sọ̀rọ̀ díẹ̀ ṣùgbọ́n write up kékeré kan wà tó jẹ́ bayani tó wà ṣàlàhù kí a fi ń ṣáfín onímọ̀rò pé ká fi ṣàlàyé lórí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ṣùgbọ́n máa ṣe ìrísàlẹ̀ sí báàdì ọkàn jẹ́dẹ̀ lárúbáwá ni bá rí káàkà bá rí náà béèrè fún ìṣàlá yóò ṣe wá láǹfààní kí ni n ta fẹ́ sọ̀rọ̀ lé lórí alimami ó ní ilá sọlá tẹ̀lé pípọ̀ sọ̀rọ̀ sísan wọ́n wá ń bá bọ̀ wọ́n wá débi ọ̀rọ̀ ìrun ọdún wọ́n ní ilá sọ̀láta lẹ́yìn lẹ́yìn àfi ìrun ọdún méjèèjì ló kù ìrun ọdún méjèèjì eléyìí ti ṣe ìrun ọdún iléyá àti ìrun ọdún ìtúnu eléyìí tá a dojúkọ báyìí kọ́lọ̀njá wà ní ẹni tí ó ṣe láti fà láti àṣẹ ṣe rí fáráwò ọ̀rọ̀ sísan ìrun ọdún padà yẹn fáráwò á ní ìdájọ́ rẹ̀ ní lápèjúwe tó bá ṣe wípé àwọn tí wọ́n sọ pé ìrun ọdún tí wọ́n pàǹkà ní súnà ni sórí ayé mi tí ó àti ìdébi ìdájọ́ rẹ̀ gangan àbí tẹ́rí ìrun ọdún mọ́sáàbù mẹ́ta ló wà lórí ẹ̀ àápàdà sàlàyé ẹ̀dáadáa nígbà tá a bá débi sọ̀rọ̀ àtúnú ilẹ̀ yìí àwọn kan sọ yìí pé fárúdù àyìn ni wípé ọ̀ràn yẹn lórí èèyàn kọ̀ọ̀kan ni mo rò pálá ayé mi tí nítorí àwọn ẹ̀rí kan tá a padà sàlàyé kí má lọ bí àwọn ẹ̀rí rẹ̀ nísìn kọ́ mọ́ jẹ́ kọ́rọ̀ tí mo tó fẹ́ sọ gùn àmì sọ pé rárá wọ́n ní súnà mọ́ àkàdá ni kí súnà ni kì í sọ̀rọ̀ yẹn mo nù pàlàyé mi ti àwọn kan sọ kí fáwọ́gbò kìfàyà ni àwọn kan bá ti kí inú mùsùlùmí ń tara ṣe wá rí ọ̀rọ̀ sísan padà ẹ̀ka látara mọ́ṣálà tàṣọ nísìnyí ṣe mọ̀ kí ẹni tó bá tó kí fáwọ́gbò àìní ni lórí ẹnì kọ̀ọ̀kan bí ìrún ọ̀ràn àyàn táǹkì mara àrùn lójoojúmọ́ sẹ́yìn pé kò lè bọ́ mọ́yàn lọ́wọ́ kéèyàn má san torí kí àìní ni sòkèéjì sọ̀rọ̀ rí kí àwọn kan ti kí sáfẹ kí fáìdù kí fáìdù tàbá súnà ní ebi tí ọba kí súnà kò sí wàhálà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹni tó bá sọ wípé fáìdù àìní ni wípé tí ọba bó ìran ọdún bóyá ó dé jímọ̀ wọn ti kí ma lọ́wọ́ tàbí nǹkan kan ṣe mọ́lé bóyá òjò ṣe mẹ́lẹ́ tàbí wàhálà wà níta tàbí à ń bẹ̀rù àìsàn ẹ̀tìkẹ̀tì anything tó lè díyàn lọ́wọ́ tí ò ní jẹ́ kíyàn ó kí àjẹ́ kí ọ̀ràn yàn ní kéèké ń tọ̀wọ́ sí kíni owó kó san padà ẹ̀tìkẹ̀tì point yẹn bá ìpìlẹ̀ mọ́sálà yẹn nìyẹn o torí ké fárúdù àìní ni mo yìí báyàn ṣe kì í sì ṣe tó lè jábọ́ àyàbí kó san padà ẹni tó bá sọ pé fárúdù kìfáyà yóò jẹ bí abáwọn kan kì í kò sí wàhálà tí yóò bá kì kò ní ìdíkẹ́yàn ọ̀sán mọ́ sẹ́yìn tó bá sọ yí pé súnà ni yóò ní ìdíkẹ́yàn yóò ní kò ní ìdíkẹ́yàn ọ̀sán téèyàn bá kàn sàn ó kàn fẹ́ kí fún ara rẹ̀ sẹ́yìn bẹ́sìsì yẹn òun ló fa ìyapọ̀ ẹnu tó wà níbi sísan ọdún padà ìpìlẹ̀ tí mo sọ nísìn òun ló fa so a rí nínú àwọn onímọ̀ tí wọ́n sọ wípé níbàámu ẹ ti rí pé yóò máa padà sí asúlù kí ni ìdájọ́ ìrún ọdún lọ́dọ̀ wọn sàdíkẹ́ ti pọ́ìntì wa tí wọ́n sọ wípé ìrún ọdún èyàn san padà àwọn Hànàfíyà gbà pé èyàn san padà nínú kí padà so tí yìí bá ti wà kírun rárá wọ́n gbà pé èyàn lè yẹ náfìlà ń sáìmù náfìlà àdùhà ṣùgbọ́n kì í ìrìn ọdún lèyàn san mo rò pé àlàyé mi ti yé báyìí nìsín kì í àwọn àyẹn èyàn ò ní lè kírun ọdún lé tó ti yé nìsín torí pé sẹ́rí masala kíkírun ọdún bóyá nílé tàbí kéèyàn san padà kìí ṣe masala tuntun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lápẹjú ènìyàn ọ̀rọ̀ social distancing tá a lè kírun bẹ́ẹ̀ kankan masala tuntun ni ṣùgbọ́n tá a lè kírun ọdún lé àbá a lè kírun ọdún lé kìí ṣe masala tuntun ọ̀rọ̀ tó wà nù tí a mo rò pàlàyé mi lè tí ìlàfù sì ti wà lórí rẹ̀ tipẹ́tipẹ́ láàrin àwọn àfa kìí ṣe new masala táwa sọ yìí pé nínú àwọn mùsẹ̀dì dáàtì ní fatiwa láàmà wá kiri lórí ẹ̀ láà náà ń sọ̀rọ̀ fi ijtihadati al-ulama kí ni ijtihadati táwọn afá ti ní lórí ẹ̀ kí sì lè rí wọn. sáà ń gbọ́ ọ̀rọ̀ mi ẹ̀yẹ kì í ṣe mọ́ sáà látọ́ sọ pé ara àwọn nawazis ni táwọn àmọ́ wà fatiwa kàkílà ah, kí ni táwọn afá tó gbajúmọ̀ ló ní ọ̀rọ̀ ní ní sáà ń pa ẹ̀ ọ̀rọ̀ mi ẹ̀yẹ wà bá àmì sí so àwọn kan gbà yìí pé eyi ń sàn ọdún padà ẹni tó bá ti léyìn ń sàn ọdún padà tó yìn pé nítorí pé ìran ọdún ìmáàmù ni máa ń kì ìmáàmù ni ọyọ̀ ǹdàpá kì ìmáàmù lù ìtajà ní ìmáàmù ni pé olórí ìlú bí àmì ẹ̀rípa anábì sọ ọlálẹ́ ni máa ń kì fáwọn yìí ṣé ó ti yé so tó bá ti rí bẹ́ẹ̀ ẹnìkan ọ̀wá lè sọ pé òun fẹ́ dá tòun kì kí ìran ọdún so ti yé àwọn bóyá èèyàn dé mọ́ṣáláṣí èèyàn ní tí wọ́n ti kí tàbí ìdíwọ́ bá èèyàn tí yóò fi lọ mọ́ṣáláṣí tí wọ́n ti kí tán wípé èyí tó náà lè kí padà fún rẹ̀ nítorí wípé fárúdù àìní mo rò pálá ayé mi ti fárúdù àìní ni fárúdù àìní sì ní kò lè jábọ́ kò lè jábọ́ kúrò fún yàn síwájú táálí tí irun yẹn bá bọ́ máa yàn lọ́wọ́ bóyá èèyàn dé mọ́ṣáláṣí èyàn dé mọ̀sọ́lá lè kí wọ́n ti tàbí ìdíwọ́ kan kò jẹ́ kí lè kí ní mọ̀sọ́lá èyàn gbọ́dọ̀ ọmọ bóòlù sì kí padà tí èyàn ó bá wá kí padà yẹn àwọn náà wà pín pé bóòlù èyàn sì kí padà àwọn kan nínú sọ wípé tó bá ṣe wípé mọ̀sọ́lá ló ti padà rákà méjì náà ní òkè tó bá ṣe wípé ilé ló yóò kí ní mọ́ṣáláṣí náà ní náfìlà méjì ókè tó wáyé kí náfìlà méjì ní ṣé yóò kí ní súrọ̀ ọba àti máa ń kírun èédì ní àbẹ́ṣẹ́bẹ̀ wọ́n ní wípé àwọn kan nínú wọn sọ wípé rárá yóò kí náfìlà méjì níbi pó kírun ọdún ṣùgbọ́n kò lè kí ní súrọ̀ tá a fi máa ń kírun ọdún kí nìdí wọ́n nítorí pé súrọ̀ tá a fi máa ń kírun ọdún yẹn kò sí àbárù súrọ̀ bẹ́ẹ̀ sáábà níbi kíyàn ọ̀daràn fún ṣọ kẹfì yá ti ànábì ló ṣe tó ń lídì àwọn èèyàn kò sínú súrọ̀ tí a rí pé ẹnìkan dànù kí ó wá kí bẹ́ẹ̀ mo rò pé àlàyé mi àwọn èèyàn sọ o tó ti jẹ́ pé yẹn náà ló jẹ́ fárúdù sálàyé mi ti yóò kí bí wọ́n mo rò pé agbọ́n mi yé tí ó ṣe tẹ̀kìbírù méje lẹ́yìn tẹ̀kìbírù ti ihram ní rákà alákọ̀ọ́kọ́ yóò ṣe tẹ̀kìbírù márùn lẹ́yìn tẹ̀kìbírù tẹ̀kìbírù ti intiqal níbi rákà ẹlẹ́kejì sálàyé mi ti wọ́n ní yóò kì bẹ́ẹ̀ ni torí pé fardu àìníkẹ́ ife yà tí ṣẹ̀rí àti mọ̀ wá fún ìbádà yẹn nìyẹn só ti yẹn sùn nǹkan ẹyọ ókè tó bá ti jẹ́ pé a jọ pé kẹfíyà nǹkan kan ní bákan láàkì tí yóò ṣe kótó àbí òní ṣe kótó tí ó ti yé nìsín ṣe yóò ṣe kọ́tùbà àbí kò ní ṣe kọ́tùbà àwọn kan sọ wípé kò ní ṣe kọ́tùbà nítorí kíni nítorí wípé a rí ẹ̀rí wípé Anas bin Malik tí ìrìn ọdún bá bọ́ ọmọ lọ́wọ́ ìmọ̀ ń kí padà ìrìn ọdún bọ́ ọmọ lọ́wọ́ tí ò bá rùn ó sì délé ó kó àwọn fámìlì rẹ̀ jọ ó sì kírun fún un ṣùgbọ́n kò ṣe kọ́tùbà kò ṣe kọ́tùbà yẹn àwọn kan sọ pé àwa la fi kún yẹn kò sínú rìwáyà yẹn pé kò ṣe kọ́tùbà kò jì sí ìbẹ̀ pé ó ṣe kòtùbà àìwá ṣe nákùlù yẹn kò tí ìtumọ̀ sí wípé nǹkan yẹn ò sí mọ̀rọ̀pá láyé mi ti àwọn mẹ́wàá sọ ìkísí ìṣó jẹ́ pé súra rẹ̀ a máa ń ṣe pẹ̀lú kòtùbà ni àjẹ́ pé a kì pẹ̀lú kòtùbà náà débi sáàdù àìní náà ni sálàyé mi ti tọ́yì àwọn mẹ́wàá sọ pé rárá kò ní í ṣe kòtùbà nítorí ẹ̀rí aná ti yẹn nígbà tí ò ti sí nákùlù a lè ṣe nǹkan tí ò sí nákùlù ajẹ̀mọ̀kẹ́ ìbáadà tọ̀fífíà múnàpá láyé mi ti ẹlẹ́ẹ̀kejì ò ní pé ṣíṣe kọ́tùbà ẹ̀ kí láǹfààní àfi ń bẹ́ lómi ìtọ́ yàtọ̀ sí wa sọ̀rọ̀ síbẹ̀ ní abẹ́kọ̀ tó tọ́ bá kírun ọdún nílé ó lè tún máa ṣe kọ́tùbà fún ara rẹ̀ sọ́láyé mi ti torí kọ́tùbà yẹn ẹ̀rí pé kọ́tùbà táwọn ẹ̀rí gan sọ́lá alẹ́ wàlẹ̀ sọ́lá máa ń ṣe gan yóò tún ṣe yóò tún ṣe tàwọn obìnrin síbẹ̀ ní abẹ́kọ̀ so bóò ni ó ti wá ṣe tìlé rẹ̀ a jẹ́ pé nǹkan tó lálàáfíà ni wípé nírú ọdún o taa a wà o a lè lọ ìdí lọ kírun ṣùgbọ́n kíkàlùkù wọ́ kírun rẹ̀ ní ilé kó sì kí ní súrà tá a fi máa ń kí ìran ọdún nǹkan ẹyọ ní ń bẹ tọ́ra ààrẹ rí rẹ̀ òní kí ni o Allahu ta'ala wà á lámù ẹjá wa padà síbi tí mọ̀ ṣàkóso wọ́n ní ìlà sọ̀látàlẹ̀ ìdáyìn àfi sọ̀látàlẹ̀ ìdáyìn fàfí sàníhì ìlà sọ̀látàlẹ̀ ìdáyìn ìlà sọ̀látàlẹ̀ ìdí kẹsẹ̀ ìdáyìn lọ́wọ́ àmì ìfẹ̀sọ̀sẹ̀ fàfí sàníhì ẹwà gbọ́bẹ̀rẹ̀ yìí o tí bá ṣe sọ pé èèyàn máa ń sùn gbàgbé àsìkò ọ̀run yẹn tàbí èèyàn ní àwọn zòrò kan láti mọ́ kírun táìmù ẹ̀ táwọn gbọ́ mi yẹ rẹ bá ṣẹlẹ̀ níbi ìrún ọdún só ti yẹ tẹ̀ǹpẹ́ ìbáàdà tó mọ̀ àkọ́ta tó ń bẹ wá kò kìíní a ní bí fàwádìí tásìkò rẹ̀ bá ti lọ òdì bọ́ ìlàmìnà òbẹ̀mí tàbá ọdún tó bá ṣe pé ni àsìkò rẹ̀ ti bọ́ tàbá ọdún ọdún yẹn ò lè sọ wípé káwá kí ń sẹ́nkú ti àtọ́ sí wọ́n sára àtàkọ́kọ́ ń discuss àsìkò ilé ìlàfẹ́ kí ṣùgbọ́n àlè lọ kí ní mùsọ́lá kí máa mú kí fún àní ó yàtọ̀ sí ilé tọ́yìn nǹkan kan ṣẹlẹ̀ ọjọ́ tí rọmọdọ́nù pé tààtì sálàyé mi ti àrò pé rọmọdọ́nù pé tààtì wíárà ṣàwálì wà lọ́jọ́ yẹn àwa máa mo rò pàlàyé mi ti àmà nígbà tí ó di ìrọ̀lẹ́ tàbọ̀sán sẹ́ǹkọ́ sàn yẹn àsìkò irun ẹ̀ẹ́dì ti lọ àwa dìkítẹ́ẹ̀tì pé wọ́n arósù láwọn nìkan lánàá àwọn ará okó rí wọn tètè wálé àwọn wá wálé fọ́dún mo rò mi ti wọ́n wálé àwọn ìmọ̀mù wọn náà wà ní ẹ̀ẹ́sọ́dún lé ní àrósù lánàá ẹ̀rọ oṣù lánàá kẹ ṣe pásìkò ọ̀run ọdún sì ti lọ àní kí ọdún rọ̀lẹ́ àní kí lálẹ́ fàfi sàní ọjọ́ kejìlá kì mo rò pálá yẹn mi ti ìyẹn ń jẹ́ ìṣàárọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa kí ló ṣẹlẹ̀ hadithu àti imam Ahmad ibà wa rahimahullahu ta'ala àtàbù Dawud hadith yẹn ti lálàáfíà ọ̀kan náà àwọn sàábí àbí Umayr bin Anas látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àmú rẹ̀ nínú àwọn sọ̀hábà nàbí Muhammad sallallahu alaihi wasallam anáró kí bá ń já àwọn kan gùn kan wọ́n bùn kan dé fàṣẹ́hìdò gbogbo wọn bá jẹ́rì anáhùn rọ́àwò al-hilala bil-ams báwọn rí oṣù lánàá tó túmọ̀ sí pé òní gbọ́dọ̀ jẹ́ ọjọ́ ọdún wí àrà sí lọ́jọ́ ìyá anábì anábì sọ́lá ayé wájú ọ̀sán àtàwọn sàbí ń gbà rẹ̀ sóyè bá ní sìn fàámọ́rọ̀hún nàbí sallallahu alaihi wa وسلم an yuftiru anábì ní kálukọ́ lọ́jọ́ àwẹ̀ rẹ̀ ọjọ́ ọdún làwọn àìsí ìgbà àwẹ̀ lọ́jọ́ ọdún ìwọ̀ ni wà idha asbahu tó bá wá dàárọ̀ ọjọ́ kejì yagudu ila musallahum kẹwàá lọ sí musalla lọ́kẹ́ nítorí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ lójú wọn sọ pé la salata li ìdí fàfi sáà ni àyàfi tó bá jẹ́ ìrun ìdí lókù tí ọba bọ́mọ wa lọ́wọ́ bí ẹ̀ ó zèrè ìṣẹ̀lẹ̀ iye à ní san padà àbíká sanjọ́ kejì sálàyé mi ti bọ̀ ọ́ yàtọ̀ sí mọ́sálà àti wà ní ìsìnkéṣe pé bọ́mọ wa lọ́wọ́ bọ́ àlágbára àti kíní jama àti láti lọ kíní mọ́sálà wẹ́n jama àtú wájibà tó ń lé sọ̀lá ti láàfin sọ̀lá fàlátà sọ́kòtò àyà nìyẹn àlìfàrọ̀déyà sálàyé kì í ṣe jíjẹ́ fárúdù rẹ̀ pàápàá tẹ́ẹ̀pẹ́ ń ta àrọ̀ jáhà ní pé fárúdù àárín nìyí kò lè jábọ̀ sọ̀rọ̀ yẹn kílẹ̀ àwa yẹn nìsí wallahu ta'ala wa a'lamu ẹjá wa padà síbi mọ́sálà ọ̀rọ̀ sọ̀láti jùmọ̀ àbí ọ̀rọ̀ ọ̀run jùmọ̀ jimá ìgbẹ̀láwádé kọ́lọ́wọ́n láyé tóbi rẹ̀ kó sì ń rọrùn fún akọ́dá padà sí mọ́sálásí jímọ̀ àti mọ́sálásí láti ibi láìpẹ́ kó jẹ́ ká lè mọ̀ kí bó ti tọ́ àti bó ti yẹ. ẹja sáré kọ àwọn kọ̀wá ìdí ilẹ̀ sáàyè bá wá gbà wá tàbí tí náà bá ti tán lórí kíní ta fi ń ṣe broadcast àtẹ̀síwájú bọ́ tó bá tán tí fi kọ́ ìdá àjẹpọ̀ làlá tó ka ọ̀rọ̀ ìmọ̀ الجمعة الجمعة فرض واجب على كل مسلم إلا بدليل الجمعة فرض واجب على كل مسلم إلا بدليل aljum'atu fardun wajibun ala kulli muslimin illa lidalil ìtumọ̀ eléyìí ni wípé ìrun jímà bó ti jẹ́ pé ìrun àìlà jọ́ra yàn lórí gbogbo mùsùlùmí mọ̀nàpálá ẹ̀mìtì bẹ́ẹ̀ ni ìrun jímà náà jọ́ra yàn lórí gbogbo mùsùlùmí àyàfi ẹni tẹ́rì bá yọ ọ́lẹ̀ lókun tẹ́rí kọ́ àìdà yẹn wọ́n mú nínú hadithi ni hadithi rẹ̀ mo fẹ́ kà fún àyí ká máa gbọ́ anábà muhammad sallallahu alaihi wa sallam hadith abu dawud ni òsìlá láàfíà ó ní aljumahatu haqqun wajibun ala kulli muslimi sátìríwá aljumahatu haqqun wajibun ala kulli muslimi ọ̀nà yẹn ni ìwọ̀ sí ní lórí gbogbo mùsùlùmí fi jama'atin kákin jama'a ilá àrùbá àyàfà àwọn èèyàn mẹ́rin péré ní sọ̀rọ̀ àyàn fún ẹni alákọ̀ọ́kọ́ òun ni mọ̀mọ́lò ẹni ó jẹ́rú so ilá bí jẹ̀lì nínú àwọn tí ẹ̀rí yọ lẹ́nu ẹlẹ́ẹ̀kejì a à obìnrin ìyọ́mọ̀ jẹ́ yàtọ̀ láàrin ìrun júmọ̀ àbáwọn àti àwọn àrùn ọ̀ràn yàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sọ bí ọ̀dọ́mọ kékeré bẹ́ẹ̀ náà ni màrí ọ̀tọ́ọ̀nù ẹni tí ń sàárẹ̀ ó di mélòó ó di mẹ́rin ìtọ́ wà nínú hadithi yẹn ni wà hadithi ní ìwà tó wà nínú bulugul maram náà imam Tabarani ló gbà wá bọ̀ ní tó jẹ́ ń sọ ibi tó wà ní pé torí pé alhafidhu ibn Hajar rahimahullahu ta'ala sọ yìí pé hadithi yẹn rawahu Tabarani bi isnadin àwọn tó bá ní bulugul maram nínú àtàbà lọ́wọ́ láti alhadith hadith sahih so díẹ̀ nìsín hadith tó lálàáfíà ni nítorí pé àwọn nǹkan tó kún lọ́wọ́ wọ́n pọ̀ kí ló wà ń bí anábì ní laisa ala musafirin jumaa laisa ala musafirin jumaa inú jímọ̀ ọ̀sán àyà lórí musafir so túnmọ̀ sí pin nínú ẹni tí dẹ̀ yọ kúrò nínú jíjọ́ àyà jímọ̀ lórí rẹ̀ kí ni wà ń o sáfirwa yóò wà jìmí lọ́wọ́ mamlukun imra'atun sabiyyun maridun musafirun ayọ̀ gbọ̀n wọn lẹ́wà torí kí la fi yọ wọn lẹ́ o torí ẹ̀ náà wà ilá ọ̀ranyàn òun nínú jùmọ̀ ẹ̀rí jíjọ́ ọ̀ranyàn rẹ̀ ó sì pọ̀ torí kọ́lá wọn bá sọ pé ìtànú di àlẹ́ sọ láti ìyá omi ìjọba àti fásitì áwò ìràdẹ̀ lọ́ní ẹ̀sàpá àtètè lọ síbẹ̀ ní wọ́dárú ẹ̀jìbáyé ẹ̀sìbáyé wọlé ṣé ìpàṣẹ lọ́pàá mi yóò gbẹ anábì sallallahu alaihi wa sallam náà àwọn ẹ̀rí náà sì tọpọ̀ tánàbí náà tó sọ ẹjá dóbà nítorí ká mọ̀ bà pẹ́ mẹ́ púpọ̀ ààrẹ rí ọ̀ràn yàn náà dẹ̀ ní hadith tàkà yẹn náà al-jumu'atu haqqun wajibun ala kulli lẹ́yìn náà ti tó lẹ́rìí síbẹ̀ náà ibẹ̀ kan القاعدة الثانية من حضر الجمعة ممن لا تجب عليه من حضر الجمعة ممن لا تجب عليه أجزأته عن ظهر يومه من حضر الجمعة ممن لا تجب عليه أجزأته عن ظهر يومه sínú ìtumọ̀ ilé àti sọ́lẹ̀ kan wípé ìrun jímọ̀ ọ̀ranyàn ní lórí gbogbo mùsùlùmí àfàwọn tẹ́rì yọkù àwọn tẹ́rì yọkù yẹn ń tàà sọ ní pé kìí sọ̀rọ̀ lórí wọn tí wọ́n bá wá àtẹ́ǹdì jímọ̀ tí wọ́n nírun àbí wọn nírun ìtumọ̀ tí kọ́ ìdá yẹn sọ ni tó bìnrin bá lọ sí jímọ̀ tó nírun àbí wọn nírun tí mo sáfìrì tó bá lọ mọ́ṣáláṣí jímọ̀ tó lọ wá ń kírun tí màrídò tó bá tíráì tó tẹ̀ràkà tó lọ sí mọ́ṣáláṣí jímọ̀ tó nírun àbí wọn nírun ó nírun so nínú àwọn tí ìrun jímọ̀ ọ̀sán àyàn lé lórí àwọn márààrún tàkà yẹn tẹ́nìkan nínú wọn bá lọ jímọ̀ lọ kí ajiza àti wàǹdó rí yàwó mi torí ké tí wọ́n bá ti lọ kí jímọ̀ tẹ́ ń pé wọ́n àyílà sọ̀rọ̀ yàn lórí wọn tẹ́lẹ̀ tọ́ ibi tí wọ́n bá wá lọ kí ìran ọ̀ràn yàn kò sínú ọ̀ràn yàn kankan lórí wọn mọ́tò ẹ̀kan sàn so ìyẹn ti àjíṣà àwọn kò níbi kan kírun àyílà mo rò pé ó yé bá wọn nísìn alhamdulillah kọ́ ìdá ẹlẹ́kẹta aljumu'atu fardul waqti الجمعة فرض الوقت kí ni ìtumọ̀ kọ́ ìlà ilẹ̀ ìtumọ̀ rẹ̀ ní wípé lọ́jọ́ jímà ní àsìkò jímà ìrun jímà lọ́sà ọ̀ràn àyàn lásìkò yìí kìí ṣe wípé èèyàn lè wò pé ìrun jímà ìbá fi pààrọ̀ àìlà ní jẹ́ nǹka ìlà ń tèmi rárá sótíé lásìkò yẹn ìrun jímọ̀ lọ́sọ̀rọ̀ yẹn ni ẹni ọba bọ́mọ lọ́wọ́ òun ni ó ka ìlà kìí ṣe kí ó wò pé ìrun jímọ̀ àfipààrọ̀ àìlà rárá àfipààrọ̀ àìlà òun gẹ́gẹ́ ni wọ́n ti yé báyìí ẹni tó bá wá bọ́mọ ọba kankan nù ẹ̀ òun ni ó kì í ó ka ìlà ìbí ni torí àti sọ kọ́ídà tó jọmọ dáadáa dáadáa ẹjá àfikún man adọ́rọ́kẹ́ ọ̀rọ́kẹ́ àtàmínà aljúmọ̀ àti fàkọ́dẹ̀ adọ́rọ́kẹ́ aljúmọ̀ àti man adọ́rọ́kẹ́ ọ̀rọ́kẹ́ àtàmínà aljúmọ̀ àti fàkọ́dẹ̀ adọ́rọ́kẹ́ aljúmọ̀ ẹ̀rí pa tọ́ bẹ́ẹ̀ bí sọ láàánú èyí tó ń sọ pé àrífíìtì ẹ̀yìn tó kọ́ ìdá yẹn kò síbi tí ọ̀wọ̀ níbi ọ̀rọ̀ ọ̀run ẹni tó bá ti báráká kan nínú ọ̀run jímà ẹ̀rí pé àti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé yóò kí ẹyọ kan sí so since tó ti bá ráka ẹlẹ́kejì eléyìn àti sọ̀rọ̀ lórí rẹ̀ pọ̀ kò tó pẹ́ lórí rẹ̀ mọ́ tó tẹ̀lé yẹn kọ́ídà kọ́ídà tó muhimma ó pàtàkì gan-an wa nahnu bihaja ilayha a sì tún bùkátà sí kí ni kọ́ídà náà wí ó ní la yajuzu ta'zimul jumu'ati la yajuzu ta'zimul بما لا دليل على تعظيمها به لا يجوز تعظيم الجمعة بما لا دليل على تعظيمها به kí ni tó máa kọ́ ìdà yìí kọ́ ìdà tó pàtàkì gan ni ṣé ẹ mọ̀ pé ọjọ́ jímọ̀ ọjọ́ tó pàtàkì láàrin àwọn mùsùlùmí náà a sì gbọdọ àzọ́mà rẹ̀ àjọ̀rọ̀ gbé tóbi nínú tààzímù rẹ̀ ní wípé lọjọ yẹn ó yẹ tó lọ náà lè náà kódà ká tó lọ ilé nínú aṣọ wa tó àlátà àdóìmọ̀ nípa àgbé tóbi eléyàn nìkan kọ́ ká tó ń lo lọ́fíńdà àlátà àdóìmọ̀ rẹ̀ ní abárata àdóìmọ̀ rẹ̀ kọ́ níjọ́ yẹn ká nígbẹ́ ká ká sọ́rọ́ tùlùkà àlátà àdóìmọ̀ rẹ̀ ní abárata àdóìmọ̀ rẹ̀ kọ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ́rì wà fún káwọ́ ọ̀sọ̀ tuntun ká lo tíìbù ká ṣe gbogbo ẹ̀ ká dẹ̀ tún kóra wájọ ní kòjọ tó dá yàtọ̀ ẹ̀rí wípé yàtọ̀ sọ́jọ́ jímọ̀ kálukú wọ́ lọ jàmá rẹ̀ ní mọ́ṣáláṣí rẹ̀ ni ìjọjọ́ jímọ̀ mọ́sálásí ọ̀tàn kan yàtọ̀ láti ta ta àbẹ́ ìmọ̀lẹ̀ ìjọmọ̀ mo rò pàlà yẹn mìtì gbogbo ilé ìta àṣọ yẹn fíhi dalilu ala ta'zimiha biha tí ó yẹ báyìí nìsí náà ṣùgbọ́n ká láfẹ́ sí tàbí ìmọ̀júmọ́ káwá mọ̀ ìgbàwẹ̀ lọ́jọ́ sánàbí kọ àbí ọkọ̀ káwọn ọmọ ọmọdé ọjímọ̀ káwọn ìgbàwẹ̀ ànábì ah, jímọ̀ ọ̀pọ̀ tọrọjọ́ tó lágbára La kí ẹ wò pé lọ́jọ́ jímọ̀ yìí ní náfìlà kan tí mò ń yàn gẹ́gẹ́ báwọn bídí àmì ìtì ni irú tààrí mú yọ́mìlì jùmọ̀ pẹ̀lú orú náfìlà bẹ́ẹ̀ yóò bùkátà sí kíni bùkátà sí tó bá rẹ̀ rí mú wa àgbà tó bá rẹ̀ rí mú wa ń kọ́ ànígbà bákan náà nínú nǹkan tó yẹ pé a lè fi ṣe tààrí mú jùmọ̀ àti ti sọ̀rọ̀ ìtìlágbé ó ní pé àsìkò kan wà lọ́jọ́ yẹn tá a náà ní àsìkò ìsìkàbà síbẹ̀ ní abẹ́ẹ̀kọ́ tó yẹ kíyàn ṣe ojú kòkòrò àti máa ṣàjọ àmì bẹ́ẹ̀ náà lójú kòkòrò ń láti fa níbi sọ́lá alẹ́ ọ̀sọ́lá lọ́pọ̀lọpọ̀ síbẹ̀ ní abẹ́ẹ̀kọ́ so ní ṣùgbọ́n àwọn kẹ́kẹ́ ń bẹ tí ọ̀sẹ̀ yìí fún kíkà fi ṣètà abẹ́ mọ́júmọ́ irú ẹ̀ làwẹ̀ gbígbá irú ẹ̀ oníkàlà fẹ́ mọ yẹn náà fìlà kan bóyá lóru rẹ̀ ni o kò sẹ́ẹ̀rì fún o má ṣe tàbí mojúmọ́ pẹ̀lú jùmọ́ àmúbárọ̀kà ọmọ wa sẹ́ǹdì ẹ̀kì wàyí ńlá nùtọ̀ líbùkà bẹ̀dẹ̀lì ọlọ́mẹ́rì wa kọ́ ìdá ẹ pàtàkì àbí ó pàtàkì ó pàtàkì má kí yàn pẹ̀lú jùmọ́ àmúbárọ̀kà mọ́ o tẹ́nìkan bá sì kí ọ bẹ́ẹ̀ sọ fún mi pé kò sí inú ẹ̀sìn kò lálàáfíà ọlọ́run ó kùn àkọ́ ìdá tó tẹ̀lé yẹn al aslu fil khutbi الأصل في الخطب الإيجاز والاختصار الأصل في الخطب الإيجاز والاختصار so, وانتبهوا للفظ الخطب في القاعدة ẹ̀rẹ̀kún àṣọ́kí العسل في الخطبات يعني في الخطب يبقى níbi gbogbo tí ما ń jẹ́ bóyá kútúbà ìrun ọdún bóyá kútúbà jímọ̀ bóyá kútúbà sọ̀látù alkusuf bóyá kútúbà sọ̀látì alistisqa àní kútúbà tó bá sáà ti jẹ́ kútúbà asìlù ní pé ìjáàzù ìyẹn máa rojọ́ lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ agbọ́dọ̀ ju kó kúrú àyìn sọ láàrin wa ilé wasalama wọn ní kútúbà èèyàn kúrú kírun rẹ̀ ogun màá ìnà tó ń ní ìfẹ̀kẹ̀ àmì pọ́gbẹ́sì yìí ìjọba máa fi wákàtí kan káwọn fi ṣe kútùbà kẹ́nìkan mọ̀ wí kẹ́nìkan mọ̀ tù kẹ́nìkan mọ̀ wí kẹ́nìkan mọ̀ tù fún wákàtí kan àwa fẹ́ kírun àwa nílò ìṣẹ́jú márùn àwa àjábìrì kẹ̀ àlà àti tàkfífò fáwọn èèyàn ẹ̀ jí tàkfífò fún àbí kútùbà kútùbà jọ̀dọ̀ kúrú kírun ó ṣe kíni o kọ̀ọ̀gùn gbogbo ìran kútùbà lọ sí báyìí sóyé báyìí nísìnyí طيب قاعدة عليك وما كيلو لبا الأصل في الخطبة الإطلاق عن الشروط إلا بدليل الأصل في الخطبة في الخطبة الإطلاق عن الشروط إلا بدليل ìtumọ̀ ilé òun ni pé tá a wá fẹ́ ṣe kútùbà àjímá ká ṣe kútùbà ká bá àyàn sọ̀rọ̀ ni kò ní máa jẹun kì í ṣe kí n táwà máa tírìtì bí ẹni pé ẹ̀rí pàwọn kan sọ wípé kútùbà méjì kútùbà yẹn ló rẹpírẹ́sẹ̀ntì rákà méjì níbi ìrìn àìlà tá a bá sọ pé òun lọ rẹpírẹsẹ̀ntì a jẹ́ pé yusharotu láha máa yusharotu lè sọ̀la kéde kì í ṣe bẹ́ẹ̀ torí kí yóò túmọ̀ sí kẹ́ni tí ó bá ṣe kó tó bá gbọdọ̀ wà nù tọ̀hárọ̀ kò dẹ̀ sẹ́ẹ̀rì fún pídẹ̀rẹ̀ ní kó wà nù tọ̀hárọ̀ sẹ́lẹ̀ sáláyé mi ti yóò máa túmọ̀ sí pé ẹni tí ó bá ní pàlàyé mi ti kódà kì ètò wa kò ní kò ní mọ̀jẹ̀mú kan bí lápẹjù ìpínyàwó ìkíta bá ṣe kútùbà àjọ̀dọ̀ máa parí rẹ̀ pẹ̀lú inna Allaha ya'muru bil adli wal ihsan wa ita'i dhil qurba tí ẹmọ kí bá ṣe máa parí kútùbà ń jọun nù ní ìlú káwọn èèyàn ṣe bẹ́ẹ̀ máa ní. wọ́n ń ṣe dìsìn. àwọn ọ̀sẹ̀ kọ̀ọ̀kan mẹ́ta wọ́n ṣe dìsìn. aláwọ̀ ìwà àmọ̀dùkẹ́ fọ́lá lórí sunna ní ilé alhamdulillah so kò rí ṣe dandan tàbí ká sọ wípé irú báyìí láti gbọdọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ní dandan rárá tó bá sọ pé súnà ní ká bẹ̀rẹ̀ rẹ̀ bákan ó ṣe gbọ́ ṣùgbọ́n kì sọ̀rọ̀ yẹn ni pé a gbọdọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ bákan mo láyé mi kì ṣe pín ọ̀ràn yẹn ni pé báyìí ti yé nísìnyí ìyẹn ó pàtàkì ká gbọ́ yé bẹ́ẹ̀ mo rò pàlàyé mi ti wípé ṣòróòpò ni wípé àmọ́jẹ̀mú jàre kò sí mọ́jẹ̀mú kankan jàre fún kótóbà ìmọ̀ ìtúláàpù ni táàbà sọ wípé nǹkan kan ń bẹ nínú rẹ̀ tá a gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ rí ẹ̀rí ìjọba ṣe bẹ̀ wallahu a'lam wa eléyìí tó tẹ̀lé yẹn as-sunnatu torí pọ́ sàlàyé kótó ẹ̀ ọ́ sàlàyé kọ́ ìdà tó ṣáájú ni kọ́ ìdà ilé as-sunnatu fil khutabi السنة في الخطب خطب آه، جمع السنة في الخطب افتح افتتاحها بالحمدلة السنة في الخطب افتتاحها بالحمدلة لكن انتبهوا افتتاحها بالحمدلة ليس شرطا kìí ṣe májẹ̀mú ṣùgbọ́n súnà nìyẹn torí pé ìyẹn ni fílò ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ìgbà tí yẹn bá fẹ́ ṣe khutuba bóyá khutuba jimá àbí khutuba gbogbo àwọn khutuba míì tó yàtọ̀ síta àti dákọ àbí tọdún nítorí dáa ní kéèyàn ṣe hamdà lábẹ́ inna alhamdulillah kéèyàn ṣe khutbatul haja tó bá lẹ́ka gbọ́ khutbatul haja tán ṣe hamdà láfọlọ́ ẹ̀yìn fọlọ́n la fi bẹ̀rẹ̀ khutuba ìyẹn ni ó jẹ́ ọmọ wípé àwọn tí wọ́n bá sọ ike tó bá ṣe pé kó túbọ̀ ọdún ni Allahu akbar Allahu akbar lèyìn ó fi bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n ń sọ kò bá lànà ànábì mu sallallahu alaihi wasallam kì í ṣe súnà ni ká máa bẹ̀rẹ̀ ẹ̀rún kótóbà ìrún ọdún sẹ́kọ́ Allahu akbar Allahu akbar làwọn míì máa fi ń bẹ̀rẹ̀ kò bá súnà mu hamdala ni súnà tí yẹn máa fi bẹ̀rẹ̀ kótóbà àti gbogbo hamdala ni sunna bí ẹmọ fi bẹ̀rẹ̀ kọ́ ìdá tó tẹ̀lé gúúsùlù yawmil jumu'ati wajibun ala kulli muhtalimin àti sọ̀rọ̀ tó jẹ mọ́nà tẹ̀lé àbí tó mi ní wulẹ̀ sọ̀rọ̀ lórí yẹn mọ́ muhtalimin ìrẹ́ ọjọ́ jímọ̀ ọ̀ràn yẹn ni lórí gbogbo ẹni tó bá ti bàlágà tó sì fẹ́ ṣàìhídà jumu'a tó fẹ́ lọ jùmọ̀ àti ọ̀fẹ́ lọ kírun. kọ́ídà tó tẹ̀lé إقامة الجمعة إقامة الجمعة تجب ìdá wújìdà musamma aljama'a ìkọ́mọ̀tò ìjọmọ̀ àti tẹ́jìbò ìdá wújìdà musamma aljama'a kọ́ídà tó mọ̀hìmà sẹ́rí tí kọ́ídà yẹn sọ̀rọ̀ ń pa ẹ̀ òun ni wípé ẹ̀sìláfù wà láàrin àwọn àfà lórí wípé ájádùwò ni yẹ̀nà ákèdò bí fìjọmọ̀ tá fẹ́ kírun jùmọ̀ òǹkà mélòó la gbọ́dọ̀ rí ká tó lè sọ wípé a fẹ́ kírun jímọ̀ a gbọ́dọ̀ tó èèyàn mélòó àwọn mí inú àwọn fòkòhá àwọn hànábílà wọ́n sọ pé a gbọ́dọ̀ ti 40 pé téèyàn bá tó 40 ẹ̀ lè kírun jímọ̀ àwọn mí ọ̀sọ̀ yìí pé 12 àwọn méjìlá ìyẹn téèyàn bá ti pé méjìlá ẹ̀ lè ṣe kí ni o ẹ̀ lè kírun jùmọ̀ àwọn mí sọ pé mẹ́ta jálá ìmìtì Sheikhul Islam Ibn Taymiyyah mẹ́ta làwọn ọgọ́rọ̀ àwọn àfà wọ́n mú méjìlá àwọn tí mo àwọn Hanabila àwọn mú fọ́tì jálá ìmìtì torí ìkhtilafatu ìkhtilafatu yẹn tó wáyé òun ló bí kọ́ ìdá yìí mo rò pàlà ìmìtì àwọn tí wọ́n mú fọ́tì yẹn wọ́n ní hadith tí wọ́n gbára lé mo fẹ́ sọ ẹ̀rí ẹnìkọ̀ọ̀kan wọn ni o. ṣùgbọ́n hadith tí wọ́n gbára lé òun ẹjẹ́ ń kà fún wa hadith yẹn alimamu dáàrù ní àwọn ní ọgbà wa wípé Jabir radiyallahu anhu sọ wípé mọ́dọ̀ ti sunna sunna ti rẹ kọjá anna fi kulli arba'ina fasa'ida nkítà bá ti lè èèyàn 40 lọ sókè jùmọ̀ jùmọ̀ àdìsọ̀nà rẹ̀ yóò ó túmọ̀ sí pé أقل من ذلك العدد ولكن جمع لكن الحديث أيضا فيه الحافظ وصف وإن رواه الدار القطني بإسناد ضعيف بإسناد ضعيف سيرورا يأتي الحافظ وصف ما تنسى عن حديث وإلا فالحديث موضوع فالحديث موضوع حديث موضوع kí ló fà tó fi jẹ́ mọ̀ọ́dọ̀ nínú sanadi ẹnìkan bẹ tí ń jẹ́ abdulaziz tí ó sáṣà abdulaziz náà ti ń gbọ́ mi kì í ṣe abdulaziz tiẹ̀ torí ẹlòmíì ó gbà á abdulaziz bùn abdulrahman alqurashi sálàyé mi ti ẹni yẹn ó wà nínú sanadi hadith yẹn kọ́lá anu ibn hibban fil majruhin ìgbà tí ibn hibban sọ̀rọ̀ àwọn al-majruhin ó ní yáàtì bil maqlubat àni ìsìnkọ́ ti torí káàdì ìsìnkọ́ ó lè pọ̀ àdíṣì tí wọ́n torí rẹ̀ kodò ní ọmọ ìgbà wá káàkiri sálàyé mi ti àtàwọn àdíṣì táwọn èèyàn lẹ̀ mọ́ àwọn àlẹ́ àṣìbáàtì tó bá ti wá sí báyìí yóò kàmọ́ sọ̀sọ́ kú ni tó ti lédè kúkúrú ká mọ̀ bá pẹ́ mbẹ́ àdíṣì yẹn ò sí kí ni o kò lálàáfíà torí pé ẹni tó wà ń sáná ju rẹ̀ ẹ̀yẹn tó bẹ́ntẹ́ nípa ìmọ̀ àdíṣì tó bá rí bẹ́ẹ̀ a pé ká sọ wípé èèyàn fọ́ọ̀tì ló lè kírun jímọ̀ tẹ́kó ti wó wà ó ti wó ah, àwọn tó sọ wípé látorí èèyàn méjìlá ni àwọn náà lẹ́rìí wọ́n lẹ́rìí ẹ̀rí tí wọ́n sì lálàáfíà sálàyé mi tí ṣùgbọ́n ìsìn bá bò ní hadith imam muslim ni um, hadith yẹn ni wípé anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallama anábì ń kírun jímọ̀ lọ́jọ́ kan níbi títí ń kírun lọ́wọ́ làwọn alájàpá kan bá dé ní bá rú ọjà dé sẹ́rí bí wọ́n ti rú ọjà dé báyìí àwọn èèyàn ya ni ní mọ́sálásí wọ́n ya báyìí ibo ní àgbà lọ wọ́n gbà dé ọjà lọ tó kálukú ń lọ rajà kálukú ń ṣe káràkátà so èèyàn tó wá kù pẹ̀lú ànábà Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ èèyàn méjìlá so ti ẹni sí sallallahu alaihi wa sallam kò wá stop inú tó fẹ́ kí ń bá a lọ múrùpá láyé mi so wọ́n dẹ̀ kírun ìyẹn máa túmọ̀ sí wípé èèyàn méjìlá ẹ̀rí wà pé wọ́n lè kírun jìnnà múrùpá hadith yẹn hadith tó lálàáfíà ni ó ti ẹ̀yẹ pé mo fẹ́ sáré wọ ní ìsìn but ojú mi ò tètè ojú mi ò lọ síbẹ̀ alhamdulillah jabir náà ló gbà wá ó ní àníbà muhammad sallallahu alaihi wa sallam kana yakhtubu qaima àníbì ń ṣe khutba nínú àrùn fàjá àti ẹ̀yẹ́rò mìíràn sáàmù làwọn alájàpá kan bá ru ọjà dé láti sáàmù fanfatala náàsù ilẹ̀ ìhà làwọn èèyàn bá yà lọ síbẹ̀ hátà lámúyábùkọ ilá sinmi aṣarọ rọjùlá tó fi jẹ́ kí ẹni tó ṣẹ́kù wọn ju méjìlá lọ sẹ́rí àwọn tí wọ́n sọ pé èèyàn méjìlá ni wọ́n ní wípé èèyàn méjìlá tá à ń sọ tún lè gbàjẹ́ rọ́júlù á ní kọ́mọ kéékèèké nu wọn máa wò báyìí tọ́yè àwọn tó sọ pé mẹ́ta ni àwọn náà lẹ́rìí ẹ̀ẹ̀mẹ̀rí tí wọn ẹ̀rí wọn ni wípé àlìjàmá àtù níbi mẹ́ta ló ti bẹ̀rẹ̀ mo lè pàlà ayé mi ti ìyẹn dẹ̀ ọlọ́rọ̀ ṣẹ́kùn Islam yóò tẹ̀ mí yá so ń yé báyìí ní sí ṣùgbọ́n tí kọ́ ìdá yìí ń sọ fún wa ní pé ikọ́ mọ́tòlì jọmọ́ á tẹ́jú wòye ìdá owó jìdá mọ́sánmà jàmá tá a bá ti rí ń tá a lè pè ní jàmá sọ̀rọ̀ àná ẹgbọ́n mi yóò tá a bá ti rí ń tá a lè pè ní jàmá àtú sọ̀rọ̀ àná wùjóde musamman alìjàmáà ìrun jímọ̀ àti sọ̀rọ̀ yẹn káàkiri sálàyé méjì kí wá ní musamman alìjàmáà ṣẹ́ràn kí ni àdàdì èèyàn méjì so mẹ́ta yẹn wọ́n ti gbé lọ́gà wá sínú ṣẹ̀ríà mo rò pàlàyé so asọ̀hẹ́kù ní wípé èèyàn méjì lè kejì mọ́ kẹ́nìkan mọ́ ṣe kótó akẹ́nìkejì rẹ̀ mọ́ so ti yẹ nìsín ti kọ́ ìlà sọ̀rọ̀ ń parẹ́ ni ẹ̀ kí ẹ okay naam kọ́ ìdá eléyìí náà tí mo fẹ́ sọ ń sìn àti sọ tó jẹ máa náà tẹ́lẹ̀ àlàkọ́ ìdá tá àti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní bọ́ ọkàn tó ń wà ní báàbù iná ni kullu amrin kullu amrin yushghilu an shuhudil jumu'ati fa muharramun kullu amrin yushghilu an shuhudil jumu'ati fa muharramun gbogbo nǹkan tí ọba ti ní járí tí di alọ́wọ́ nǹkan náà a ti sọ̀rọ̀ kọ́ ìdá yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ síbẹ̀ náà ibẹ̀ kọ́ níbi ìrún jàmáà sọ̀kọ̀ ní ìdíkà tuntun máa dààmú ara wa lórí lẹ́yìn wọn. kọ́ ìdá tó tẹ̀lé yẹn òun ni shartun lil wujubi la li sihha al-istiqanu shartun lil wujubi la li sihha kí ni ìtumọ̀ akọ́ àìdá yẹn ìtumọ̀ rẹ̀ ni ṣe yà lè sí ìpọ̀ ọ̀nà nítawọn fọkọ ha òun pé bẹ́ẹ̀ ni wípé kí lù ọ wà kí àwọn ilé táwọn èèyàn ń gbé wà ń bẹ̀ ṣàlàyé mi ti sùn wá ní pé táàbà kí mọ̀ jí mọ̀ ó dọ̀rọ̀ jẹ́ ìlú obi tí sákánù táwọn èèyàn àṣàkánù sáàbì tó wà ń bẹ̀ kìí ṣe ibi táwọn èèyàn kàn jẹran lọ sígbà kan tí wọn kàn ní sọpọfà ṣé kí wọn lè pàtí bàbá síbẹ̀ kán pàtí bàbá yẹn fúnjọ́ mélòó kan láà mo rò padà yé mi tí irú bẹ̀yẹ akíkẹ́mù jimá ń bẹ̀ sóti ìyẹn ló tó fi jẹ́ wípé lẹ́yìn àníbà Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn tí wọ́n bẹ ní àwọn gbogbo eríko kéékèèké tó wà ní Madina ànábì ò fún wọn ní ọ̀nà àgbẹ̀ká máa kejì mọ́ mo rò padà yé mi tí wọ́n máa ń wá ni wọ́n á wá bá nábì kírun ni tí wọ́n bá wá bá kírun tán wọ́n wà sí kíni o wọ́n wà padà sálàyé mi ti wọ́n èyí wá bá wọn kí jàmá ṣùgbọ́n tó bá díjọ ojúmọ́ àwọn wà bẹ́ẹ̀ ó túmọ̀ sí kí àlífìsì ọ̀pá wọn ò ní wípé káwọn ibùgbé ọ wà táwọn èèyàn ń gbé kì í ṣe bíi pé akàdẹ́ran lọ́bì kan àbákan lọ sí sí okó ńbì kan tí ò sí ilé tí ò sí kẹ̀kẹ́ ń bẹ̀ mọ̀nùpàlàyé mi. láàkín táwọn tí wọ́n bá wà lóko tí wọ́n bá wá dìsáìdì láti kí lóko nǹkan sálàyé mi ti àá sọ lè kí kò sọ̀rọ̀ àyàn lórí wọn torí pé àlẹ́sì ọ̀tọ̀ ọ̀rọ̀ ṣẹ́rọ̀ tó ń lè lòjò kí jama irun júmọ̀ àjàre kó tó lè sọ̀rọ̀ àyàn lórí èèyàn ó gbọ́dọ̀ jẹ́ inú ìlú tí sákánù tó wà sáábìt tí sẹ̀kọ̀rọ̀ rù wà ń bẹ̀ sàwọn tí a wọnú igbó lọ tí ò sí ilé tí ò sí nǹkan kan tẹlifíǹsì abẹ́ igi náà àti bàbá kò sọ̀rọ̀ àyàn lórí wọn ṣùgbọ́n tí wọ́n bá ti tẹ̀sí ẹ̀hùnmí tó ti yé bá ní sí tàbí ìfẹ́já sọ kọ́ ìdà kọ́ ìdẹ̀lé náà ló gbẹ̀yìn insha Allah ta'ala al-aslu fima yustahabbu yawm al-jum'ati at-tawqif al-aslu fima yustahabbu yawm al-jum'ati at-tawqif ìpìlẹ̀ ni wípé ká tó lè sọ pé nǹkan báyìí súnà ní ká ṣe lọ́jọ́ jimá àjọ̀dọ̀ rẹ̀ rí bí ọ̀rọ̀ pé ká kàkà sí ní àjọ̀dọ̀ rẹ̀ rí ọ̀rọ̀ pé ká wẹ̀ lọ́jọ́ jimá àjọ̀dọ̀ rẹ̀ rí anything tá a bá sọ pé súnà ni a ṣe lọ́jọ́ jimá àjọ̀rọ̀ sí kí ni o àjọ̀dọ̀ rẹ̀ rí nítorí àsìkò tó ti lọ àti iná tí ó sì lórí fóònù ẹ̀yà àdó báyìí ṣáà láwùtà láàtú ọ̀rọ̀ Imam Shawkani ní ọ̀la هذا وصلى الله على محمد وعلى وسلم